السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run ọba fún anábíwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwọn mùsùlùmí abẹ́ ọlọ́run nínú títóbi rẹ̀ kí ó ka ìjókòó yìí sí ìjọsìn fún wa kó sì bá wa fi sínú òṣùwọ̀n iṣẹ́ rere wa bi rahmatika ya arhamar rahimin pẹ̀lú ògùn ọlọ́run níbi tí agbédáni dúró ní ìdánilẹ́kọ̀ọ́ wa èyí tó kọjá ibẹ̀ náà láti máa tẹ̀síwájú láàárọ̀ yìí nípa ntí a pè ní arkanul islam torí pé maratibul islam àwọn ìpele tó ń bẹ nínú pé èèyàn jẹ́ mùsùlùmí ìpele alákọ̀ọ́kọ́ ni al-islam ìpele ẹlẹ́ẹ̀kejì ni al-iman al ìpele ẹlẹ́ẹ̀kẹta ni al-ihsan ìpele alákọ̀ọ́kọ́ òun náà ni al-islam asàlàyé fún wa nídánilẹ́kọ̀ọ́ èyí tó ṣáájú wípé gbogbo orí ayé àti tàlkìyàmà pàápàá jùlọ orí alkìyàmà ọlọ́run ọba ó jí kó rọ̀gbọ̀kún lérí al-islam kéèyàn mùsùlùmí lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ló fi sọ fún wa nínú al-Qur'an al-Karim wípé a'udhu billahi minash shaitani rajim ya ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqatih fala tamutunna illa wa antum muslimun so nínú Islam àkọ́kọ́ náà ni kéèyàn ó jẹ́ mùsùlùmí orí eléyìí ni gbogbo orí lọ́dọ̀ ọlọ́run olódó lé lórí bí a bá jẹ́ mùsùlùmí òun ló lè ṣeṣẹ́ tí ó gbalada lọ́dọ̀ ọlọ́run bí n tọ́kan kọ bá sì ṣẹlẹ̀ sí mùsùlùmí tó ṣe sùúrù lérí ẹ̀ àkọọ́lẹ̀ pé yóò gbalada ń bẹ lọ́dọ̀ ọlọ́run àkọọ́lẹ̀ pé ọlọ́run ó fi mùsùlùmí wọnú aljanna ó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n man lam yakun muslima falaysa lahu inda Allahi haddun wala nasib ẹnikẹ́ni tí ó bá jẹ́ mùsùlùmí tó sì wà tán lórí àìjẹ́ mùsùlùmí náà kò sí ìpín kankan fún níwájú ọlọ́run subhanahu wa ta'ala bó ti wulẹ̀ kó kàǹkà tó láyé bó ti wulẹ̀ kí ó rí ayé kójọ tó bó ti wulẹ̀ kí a fojú àpọ́nlé àbójú ìwò tó láyé tí Islam bá ti jáde kúrò nù àlámàrí ẹ̀ nígbà tó déwájú ọlọ́run ẹni òfò lónítàn abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ àpadà sí aburú ọlọ́run fi kàn ọ́ ìjẹ́ mùsùlùmí wa yìí ọlọ́run jẹ́ ká bá déwájú ọlọ́run bí rahmatika ya arhamar rahimin àwa ṣàlàyé fún wa wípé al-islam èyí tó jẹ́ àkọ́kọ́ min maratibi al-islam òun náà ní àwọn orígun nínú àwọn orígun rẹ̀ ash-shahadatan a ṣe lérí eléyìí nídánilẹ́kọ̀ọ́ èyí tó kọjá ẹlẹ́ẹ̀kejì ni asọ́lá ní orígun alìsílámù ni ẹlẹ́ẹ̀kẹta asọ́hùn ẹlẹ́ẹ̀kẹrin azaka ẹlẹ́ẹ̀karùn-ún alhajj ṣùgbọ́n lẹ́ni a máa tẹ̀síwájú lábẹ́ aṣahadatan a ti sọ̀rọ̀ nípa aṣahadatul ula òun ni kalimatu tawhid ashadu an la ilaha illallah kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ni ẹ̀rí wa lérí ẹ̀ lẹ́ni ṣahada ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé dájúdájú ànábíwá muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe méjèèjì yìí olóṣọwádìí mùsùlùmí bẹ́ẹ̀ bá ló ń jẹ́ mùsùlùmí tí ìjẹ́rìí méjèèjì yìí ò bá gún tí ó sì dọ́gba nínú ẹ̀mí ẹ̀ fàlẹ́yìnsá mùsùlùmí onítọ̀hún kìí ṣe mùsùlùmí kí ni ẹ̀rí wa lérí wípé anábíwá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ṣe àwọn ẹ̀rí wa ó pọ̀ ṣùgbọ́n àfáà wa muhammad bin abdulwahab rahimahullah wọ́n mú àdẹ̀lílu anákìlì ò ní wọ́n mú wá láti fi jẹ́rìí fún wa wípé anábíwá muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ní ṣe àdẹ̀lílu anákìlì ẹ̀rí èyí tó bá ọpọlọ mu gan bẹ tó fi wá lẹ́sẹ̀ lé náà wípé dájú sáká o òjíṣẹ́ ọlọ́run lànàbí sallallahu alaihi wasallam ṣe ṣùgbọ́n bàbá Muhammad bin Abdul Wahab iqtasara sheikh bidhikri ad-dalil an-naqli ẹnu ẹ̀rí táwọn mú wá ó ní ẹ̀rí tinú al-Qur'an láti lè fi rinlẹ̀ wípé dájú òjíṣẹ́ ọlọ́run lànàbí sallallahu alaihi ṣùgbọ́n nínú ìwòye sí tiwa tá a bá tún wo àwọn ẹ̀rí míì gan tí kìí ṣe ẹ̀rí tinú al-Qur'an a lè pè ní ad-dalilul aqli ẹ̀rí táwa náà bá gbé sínú làákàyè yóò fi wá lẹ́sẹ̀ lé náà wípé kò sí èméjì ń bẹ òjíṣẹ́ ọlọ́run ní Ànábì sallallahu alaihi wasallam ká lọ sínú ad-dalil wọ́n ní wà dalilu shahadati anna muhammadu rasulullah ẹ̀rí tó ń júwe pé kájẹ́rìí pé dájúdájú ànábi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe ẹ̀rí rẹ̀ náà ni ọ̀rọ̀ tí ọlọ́run subhanahu wa ta'ala tọ́lọ́run sọ nínú al-Qur'an al-Karim أعوذ بالله من الشيطان الرجيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريز عليه بالمؤمنين رؤوف رحيم eléyìí الله ọba sọ gbọ́n القرآن alukur'an láti lè fi dá àti láti lè fi ọkàn wa balẹ̀ wípé láìsí èméjì òjíṣẹ́ ọlọ́run ni ànábì sallallahu alaihi wasallam ṣe òjíṣẹ́ ọlọ́run ní laqad ja'akum rasulun min anfusikum ó mọ̀ ti dé wá báyìí rasulun òjíṣẹ́ kan min anfusikum nínú ara yín náà ni a mú jáde àwọn afọ́nímọ̀ tafsir wọ́n ní min anfusikum ay min al-arab nínú ẹ̀yin lárúbáwá òun náà ni a ti mú jáde kìí ṣe nínú ìran míì ẹni tẹ́ ẹ mọ̀ bí tí wọ́n ti bí ni ẹni tẹ́ ẹ mọ̀ pìlẹ̀ rẹ̀ ni ẹni tẹ́ ẹ mọ̀ lóyìn tó jẹ́ ni àwọn afọ́nimọ̀ tafsir wọ́n tún túmọ̀ rẹ̀ wípé min anfusikum ay min al-bashar nínú ẹ̀yìn nínú yín dàtí sí nínú ọmọ nìyàn àgbé àlìjànú dìde kó wá jẹ́ ànábì fún yín àgbé màláíkà dìde kó wá jẹ́ ànábì fún yín ọlọ́run nílẹ̀ kọ́ ní jẹ́ akúmọ̀rọ̀ sólò min àǹfọ̀sìkọ̀ pàápàá ó ti dé wá báyìí rọ̀súlò òjíṣẹ́ kan tá a lòjíṣẹ́ náà ona ni adé muhammad sallallahu alayhi wa ọba ọ̀sọ́ pé laqad ja'akum muhammadun ọlọ́run ọlọ́kẹ́ muhammad ó ti wá bá o bal athbata risalata ọlọ́run ọba fi ìjà nábì rẹ̀ ó fi rinlẹ̀ fúnra ara rẹ̀ ọlọ́run ọba fi sọ wípé rasulun min láàrin ara eléyìí ni dẹ̀lí látinú al-Qur'an al wípé dájú ṣáká òjíṣẹ́ ọlọ́run ọlọ́run fúnra rẹ̀ gan ó pe sallallahu pè lójíṣẹ́ rẹ̀ azizun alayhi azizun níbi àgbọ́dọ̀ ka anabi laya kí n kò lágbára lára èèyàn kò wallahi azizun alayya ó lè lára mi torípé lọ́pọ̀lọpọ̀ ọba aziz kìí ṣe pé dandan ni kó túmọ̀ sí iyì àbí abiyì níbi azizun alayhi ó lè lẹ́mí ànábi sallallahu alaihi ó máa ń kàá láyà mọ́ ànìtùn gbogbo nkan tó bá lè kó yín sínú wàhálà al'anatu wàhálà ìdààmú ìfòòró mọ́ níbẹ̀ yẹn lílẹ̀ umum gbogbo nkan ànítùn tó bá lè kó dààmú bá ka ànábì láyà ẹ̀yìn náà lọ́pọ̀lọpọ̀ ní ànábì ọmọ ọmọ fi nǹkan kan lẹ̀ ànábì ọmọ lọ sọ nǹkan yẹn dọ̀rọ̀ yẹn torí pé bọ́lá ọ̀sán dọ̀ra èèyàn kò ní ànábì ànábì ó ṣùgbọ́n nítorí àánú tánàbì ni lóbi jẹ́ pé ọ̀rọ̀ burúkú oníkéèyàn ọmọ sọ pé súnà ń kò nira báyà béèyàn bá mọ aburú tí ń bẹ níbi ọ̀rọ̀ tó sọ yẹn yóò ti lọ tọrọ àforíjì lọ lọ torí pé n tó sọ yẹn ti ìtọ́lọ̀ ìròyìn àdé Muhammad sallallahu alayhi ìnira ní máa jẹ́ fún ìkàláyà ní máa jẹ́ lẹ́mí rẹ̀ máa àmìtò gbogbo nǹkan pátá tó bá lè mú dààmú báyìí ànábì kíní nǹkan yẹn máa ń kà ànábì láyà ọlọ́run ló fi lé ìròyìn ànábì sallallahu alayhi wa harisun alaykum lẹ́yìn ìgbà tí ò bá fẹ́ wàhálà fún yín ay harisun alaykum kulla khairin gbogbo nǹkan tó bá jẹ́ oore pátá ànábì a máa sojú kòkòrò rẹ̀ fún ẹ̀yìn àlẹ́wọ̀n rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe báyìí ẹ wà lè jẹ́nà bẹ́ẹ̀ bá ṣe báyìí ọlọ́wọ́n yọrọ sí bẹ́ẹ̀ bá ṣe báyìí ànábì ó sásàlàyé gbogbo ẹ̀ ànábì lójú kòkòrò dáadáa fún wa ìyẹn nìkan kọ́ bil mu'minin ra'ufur rahim ó jẹ́ aláàánú sí gbogbo àwọn tó bá jẹ́ onígbàgbọ́ òdodo nínú ọlọ́run àyà yìí òun náà ni ẹ̀rí ọ̀kan nínú àwọn ẹ̀rí tí àáfàá ń wá nínú al-Qur'an al-Karim liyadulla ala shahadati anna muhammada rasulullah aw ala ithbati risalatihi sallallahu alayhi wa alayhi wa sallam láti lè fi ìjẹ́ òjíṣẹ́ ànábì rinlẹ̀ èyàn àti ẹ̀bù sí gada wọ́n àbìyàn léèrè pé láti ẹjọ́ yìí wọ́n náà ti máa ń sọ pé ànábì òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run kí ni dẹ̀ nílùú ẹ òjíṣẹ́ ọlọ́run takò èyàn sọ pé ẹ̀rí mi ni pé ọlọ́run sọ pé laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun aleikum bil mu'minin ra'ufur rahim ìyẹn ti tó fún ọlẹ́rì láti inú al-Qur'an láti fi rinlẹ̀ ìjójíṣẹ́ anẹ́ Muhammad sallallahu alayhi wa sallam tí a bá wo ààyè míì nínú al-Qur'an al-Karim ọlọ́wọ́n bá tún jẹ́rìí sí wípé dájú sáká òjíṣẹ́ ọlọ́run ni anẹ́ Muhammad sallallahu alayhi wa sallam inú suratul munafiqun أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال وبان إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون ọlọ́wọ́ bá ní ìdàjá akàlùmùnàfikún tí àwọn alágàbàǹgébè sekusẹyẹ sọbẹsẹlu tá a mọ̀ sáwọn mùnàfíkì tí wọ́n bá dé wá bára ànábì sallallahu alayhi wa alihi wa sallam lẹ́ni tó ń sọ wípé àwa jẹ́rìí pípò jìṣẹ́ ọlọ́run lọ ṣe àjẹ́rìí pípò jìṣẹ́ ọlọ́run ni ọ ọlọ́run bá níbi wọn ò tiẹ̀ sọ wallahu ya'lam innaka rasul hadha dalil ala thubuti aw ithbat risalatihi ọlọ́run fúnra rẹ̀ gan náà sọ ọlọ́run ní èmi mọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba mi lọ ṣe pé òjíṣẹ́ mi òun lọ ṣe wallahu yashhadu innal munafiqina lakadibun ọlọ́run sì jẹ́rìí sí wípé àwọn mùnáfíkì ò òpùrọ̀ ni wọn eléyìí náà tún ò mú eléyìí la wọ́n mọ̀ ṣùgbọ́n nítorí pé wọ́n fẹ́ kí tíra yìí ó jẹ́ mukhtasar kó mọ́ pọ̀ òun ló jẹ́ wọ́n mú ẹyọ kan wá ẹyọ kan náà ni gbogbo wa náà ká tó fi wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ayat tó ń bẹnú al tó ń tọ́ka sí ìfẹsẹ̀rinlẹ̀ ìjójíṣẹ́ anabi làákàyè tó ń jẹ́rìí pé dájú ṣáká ànábì Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe òun náà ni wípé tawatarat al-akhbar a ti gbọ́ láti jíìlan ba'da jíìlin generation kan sí generation kan pẹ́nìkan wáyé tó ń jẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn ò bá nábì láyé ṣùgbọ́n àgbà pé ànábì wáyé torí pé agbọ́ lẹ́nu àwọn tí wọ́n bí wa àwọn tó bí agbọ́ lẹ́nu àwọn tó bí wọn àwọn tó bí wọn bó ṣe lọ náà yàtọ̀ sí pọ́lọ̀ sọ́nà al-Qur'an tawatarat al-akhbar àwọn ọ̀rọ̀ làbárè ogbó ẹ̀dọ́gba lérí pé ẹnìkan wáyé rí tí ń jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam àwọn àtàrù bẹ́ẹ̀ bá dé masjid nabawi ní madina èyí ò rí ibi tí ń bẹ láàrin ibi tí mímbàrá ànábi wà sí yàrá ìyàwó aisha èyí ò rí ibi tó sàn ànábi sí èyí ò rí gbogbo àwọn nǹkan pé kuba èyí ò rí gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn àfáàrí yẹn ó fi wá lọ́kàn àṣé kì í ṣe pé àwa kan jókòó ẹ jẹ́ ká ronú pé nìkan jáde bìrì ẹjẹ́ àkàn máa sọ bẹ́ẹ̀ lá làákàyè gan ó fi rinlẹ̀ pé ẹnìkan bẹ tó wáyé tí wọ́n ń pè ní Muhammad Rasulullah ìyẹn nìkan tó kọ́ àwọn mu'jizat àwọn iṣẹ́ ìyanu èyí tó ṣẹlẹ̀ bíi kánábí ó sọ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ kó sì máa ṣẹlẹ̀ anabi sallallahu alayhi wa sallam anábìrin tó bá di ọwọ́ kẹyìn ayé obìnrin yóò pọ̀ ju ọkùnrin lọ eléyìí ní ìsìn ní ìdíkẹ́ ọ̀sẹ̀ mọ́ dààmú kiri sábọ̀ síta ń bẹ̀rù tó bá ti ń pàdé àwọn èèyàn mọ́ sírò iye ọkùnrin tó pàdé sì sírò iye obìnrin tó pàdé ẹwà tánàbí ti sọ̀rọ̀ yẹn ó sì rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ọlọ́run sọ̀ka inú alukur'an tánàbí ké fún wa nípa bọ́lọ́run ṣe ṣẹ̀dá ọmọ nínú nígbàtí ó sì fi rinlẹ̀ wípé ànábì ò lọ ilé ìwé kankan kò kẹ́kọ̀ọ́ kankan lọ́dọ̀ ẹnikẹ́ni tánàbí ti sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn tọ́rọ̀ yẹn náà sì ṣe déédéé pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ gbogbo àwọn eléyìí dalilu al-aqli lérí wípé dájú sáká ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní ṣe bìdẹ̀lílẹ̀ aqli pẹ̀lú ẹ̀rí ti làákàyè ṣùgbọ́n èyí tó tóbi jù ìgbà mí ń bẹ dẹ̀lílù àkìlí ẹlòmí lè dánù pẹ̀lú làákàyè tiẹ̀ ṣùgbọ́n èyí ò lè da dẹ̀lílù nákìlí èyí ò lè dánù kò ṣe é dánù torí pé ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ ọlọ́run subhanahu pé dájú ṣáká anábíwá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe kí ni túmọ̀ ọ̀rọ̀ ṣé kákan sọ lórí ahọ́n lásán báwọn náà ni àbó nítumọ̀ èyí tó kó sínú wọ́n nítumọ̀ tó kó sínú tọ̀átù fíìmọ̀ amar òun náà ni ká máa tẹ̀láṣẹ ànábì sallallahu alayhi wa sallam níbi tánàbí bá pa wá láṣẹ rẹ̀ wàtẹ̀sídíkù fíìmà akhbar kásì gbà á lódodo àwọn ìró tánàbí bá fún wa bí nǹkan yìí ṣe ríre bí nǹkan yìí ó ṣe ríre a gbọ́dọ̀ jiyàn a sì gbọ́dọ̀ pè nírọ́ wàjtìnàbù mà náà àni wa zajar kásì jìnà tefetefe sí gbogbo nǹkan tó jìṣẹ́ ọlọ́run bá kọ̀ fún wa àbí tó jágbe mọ́ wa nídìí ẹ̀ pé ká má súnmọ́ wa alla yu'bada Allahu illa bima shar'a a ò sì gbúdọ̀ fi nǹkan kan sin lọ́hùn àyàfi tánàbí bá ṣe ló fẹ́ àwọn kókó ọ̀rọ̀ yìí tá a bá wò ó ẹ rí wípé ó ń lọ bí kókó mẹ́rin kókó mẹ́rẹ̀ẹ̀rin òun náà ni gbólóhùn ashhadu anna muhammad rasulullah in tó kó sínú ni kìí ṣe mujarradu kaka sọ lẹ́nu ma muktada kí ni implication rẹ̀ kí ni nǹkan imply tá a bá sọ wípé ashhadu anna muhammad rasulullah àwọn nǹkan tó imply náà ni kókó mẹ́rin yẹn àkọ́kọ́ nínú ẹ̀ kókó mẹ́rin yẹn sì nìyí gbogbo wa ó yẹ kó wà nínú ọpọlọ wa káhà sórí bẹ́ẹ̀ lérí wípé àkọ́kọ́ nú ẹ̀ òun náà ni ta'atuhu fima amara ẹ̀dẹ́ká sọ bẹ́ẹ̀ ta'atuhu fima amara ta'atuhu fima amara kátẹ̀ láṣẹ ànábì sallallahu alaihi níbi nǹkan tó bá pa wá láṣẹ kí làwọn nǹkan tá ànábì pa wá láṣẹ ìntànàbí pàwọ́ aláṣẹ al'amuru minan nabi sallallahu alayhi wa sallam qad yakun al'amuru ala waji'i al-luzum wa qad yakun ala nadbi awul istihbab ìntànàbí pàwọ́ aláṣẹ ọ̀nà méjì ló lè túmọ̀ sí ọ̀nà méjèèjì náà ni wọ́n fẹ́ kátẹ̀lá náàbì lérí ẹ̀ pẹ̀lú gbólóhùn ashhadu anna muhammadu rasulullah tàǹsọ yẹn li'anna al-amr li'anna al-wajib min al-ma'murat wa nadibu wa nadiba illa anna al من المأمورات على وجه al-isti'la tí wọ́n bá ní tọ́lọ̀wọ́ tánàbí pawá láṣẹ ká tẹ̀lé níbi nǹkan tó pawá láṣẹ ọ̀nà méjì ni tánàbí pawá láṣẹ ló túmọ̀ sí ìmí ń bẹnu tánàbí pawá tó wá ní ọ̀ràn yẹn dandan gbọ̀n tó wá ní ọ̀ràn yẹn dandan gbọ̀n tó ṣe wípé a gbúdọ̀ mọ́ ṣe nǹkan yẹn téèyàn ò bá ṣe èyí ó jí lọ́dọ̀ ọlọ́run subhanahu wọ̀ta ta'ala ẹlẹ́ẹ̀kejì nínú tánàbí pa wá láṣẹ ìmí ń bẹ tó ṣe wípé ó pa láṣẹ rẹ̀ ṣùgbọ́n kì í ṣe yan bá a bá ṣe ẹ̀kúnrẹ́rẹ́ yóò ṣùgbọ́n tá a bá ṣe àlẹ́ṣẹ̀ àmọ́ tí wọ́n fẹ́ fún wa òun náà so àwọn àfáà wa sọ fún anú ọ̀rọ̀ pé istuma ashadu anna muhammad rasulullah tá à ń sọ yẹ àti kíní àti kejì ẹ̀ méjèèjì ni wọ́n fẹ́ tọ́ àtùwù kátẹ̀ lánàbí lérí ẹ̀ sallallahu alaihi wasallam so ìdí ni tó fi jẹ́ pé nínú tánàbí pa wá láṣẹ tó sì dúró lórí ọ̀ràn yẹn dẹ́dẹ́gbọ̀n ọlọ́run pa wá láṣẹ ká kírun ànábì pa wá láṣẹ ọlọ́run pa wá láṣẹ ká gbáwẹ̀ ànábì pa wá láṣẹ rẹ̀ àwọn nǹkan mi ń bẹ tí ó sínú al-Qur'an al-Karim tó ipá nàbì ló pa wá láṣẹ rẹ̀ tó sì jẹ́ ìpàṣẹ ọ̀ràn yan dandan gbọ̀n tá a gbọ́dọ̀ má tẹ̀lé téèyàn bá ti lè khalafa rẹ̀ èyí ó jìyà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala lábẹ́ eléyìí ló fi jẹ́ wípé àwọn súnnà kan ń bẹ tánàbí sallallahu alayhi wa sallam tó pàṣẹ rẹ̀ táwọn àfáà yapa ẹnu lérí pípàṣẹ ó ń bẹnu àwọn àfáà tí wọ́n ní ìpàṣẹ rẹ̀ yẹn lójúpọ̀nà dandan gbọ̀n ni àwọn àfáà mi ọ sọ pé kìí ṣe lójúpọ̀nà dandan gbọ̀n àmọ́ lójúpọ̀nà pé bẹ́ẹ̀ bá ṣe é láàdá tó pọ̀ ń bẹ̀ẹ̀bẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ẹ̀ níjíyà ṣùgbọ́n ìkéyìí tá a wí nínú méjèèjì ó ti bọ́ sábẹ́ tọ́ àtúhú fìmà àmàrà kódà kéèyàn wá agree wípé kìí sọ̀rọ̀ yẹn pé súnà ni ìkíní kejì súnà ni o ọ̀ràn yẹn ni o tánàbí bá láti pàṣẹ rẹ̀ nínú ìtumọ̀ pàtàkì ashhadu anna muhammad rasulullah òun náà ni ká ṣe nǹkan yẹn ká tẹ̀lé ànábì lè rí ẹ̀ torí pa ànábì ò ní pàṣẹ nǹkan kan sàwá nǹkan rẹ̀ àyàfi kó jẹ́ wípé oore ní ń bẹ níbi nǹkan yẹn fún mùsùlùmí

àti èyí tánàbí pàṣẹ pé jọ́ran yàn àtèyí tí ànábì ò pàṣẹ pé ọ̀ràn yàn ni tó jẹ́ pé nínú nájíbù ni mustahabu ni kúlùhù gbogbo ẹ̀ ni wọ́n tọ́ka sí bí wípé nínú nǹkan tó jẹ́ kí ashadu anna muhammad rasulullah ìwà kó pé òun náà ni wípé tọ̀hátù fi ma ma adalil umum níbi tó bá pàṣẹ bó tilẹ̀ jẹ́ wípé n tó lálàáfíà nínú ọ̀rọ̀ àwọn olùmẹ̀sìn o náà ni pé ànábì pàṣẹ ká dánu gbọ̀n sí ni aláṣẹbílì ìjáàb ó ṣe ní dandan lé wa lórí gbogbo ẹnikẹ́ni tó bá fojú fílẹ̀ tí ń fa irun gbọ̀n ẹlẹ́ṣẹ̀ ni níwájú ọlọ́run subhanahu wa torí kó ṣe kí ni ó tako sunna ó tako àṣẹ ànábì sallallahu alayhi wa sallam so káwá sọ pé a gba ọ̀rọ̀ táwọn míì ń sọ wípé kì sọ̀rọ̀ èèyàn béèyàn bá ṣe yóò gbà ládàá ṣùgbọ́n tí ò bá ṣe kò lẹ́ṣẹ̀ ẹ jẹ́ ká béèrè pé sànẹ́bí pàṣẹ òun náà mọ̀pá nàbí pàṣẹ ṣùgbọ́n àṣẹ yẹn ṣe dandan ni àbí ṣe dandan tó bá léyìí tó mú ni pé kì í ṣe dandan má dámọ̀ tó jẹ́ pànàbí pàṣẹ rẹ̀ a jẹ́ wípé nínú ohun tó fi yé wa pé gbólóhùn tó ń sọ wípé ashhadu anna muhammadu rasulullah gbólóhùn tó ń sọ yẹn tó bá dénú ẹ lóòótọ́ ó yẹ kí gbólóhùn yẹ ó lè jẹ́ o mọ̀ wípé ta'atuhu fi ma'mur torí pé Ànábì ò ní pàṣẹ nǹkan kan yálà nǹkan yẹn jọra yẹn dandan gbọ̀n ni àbí nǹkan yẹn jẹ́ mustahabu ni illa wa yakunu fihi maslahatun lil àyàfi kó ṣe pé oore ń bẹ níbi nǹkan yẹn fẹ́ tó bá jẹ́ mùsùlùmí àpèjúwe kan tá a mú wá ẹ jẹ́ ká fi wọn ọ̀pọ̀lọpọ̀ àpèjúwe àwọn nǹkan míì nínú àwọn nǹkan tí anabi sallallahu alayhi wa sallam tánàbí pàṣẹ rẹ̀ wà tasdiqu fima akhbar ká gba anabi lódodo níbi gbogbo làbáàrè tánàbí bá mú wa bá wa àìmọye àwọn làbáàrè tánàbí mú wa bá wa tó ṣe pé tá a bá ní ká gbé sábẹ́ làákàyè wa ìròrí wa tó lẹ àáfẹ́ mọ̀ sí méjì pé ṣé tánàbí sì sọ yìí só ṣe é ṣe báyìí só sì lè ṣẹlẹ̀ báyìí àbí tá a bá gbé sí nínú mọ́ sáyẹ́nsì pé ìdánilẹ́bí sọ yẹn kò rí bẹ́ẹ̀ anábì sallallahu alayhi wa sallam anábì ní oòrùn tó bá ti yọ láàárọ̀ tó bá ti padà lọ́wọ́ yọ lọ forí kanlẹ̀ lábẹ́ àlàárà sí ọlọ́run sẹ́wọ̀n kí ní yìí ò ṣe proof scientifically oòrùn lọ forí kanlẹ̀ lábẹ́ àlàárà sí ó wá jẹ́ pòfẹ́sọ̀ geography ni àbí kíní kan ló pẹ̀rẹ̀ ẹni nǹkan kí nǹkan tó orí olùṣáàsì tó orí o ṣe o gbúdọ̀ gbé jùúlẹ̀ wá tẹ̀sídé kó o fi máa kọ̀ ó gbà pé báyìí ṣe sọ̀hún bó ṣe rí náà nìyẹn ó lè mọ iye wa ni ṣùgbọ́n bó ṣe sọ yẹn kò sí rọ́mẹ́ bákan náà alimasihu dajjal anabi ròyìn masihu dajjal pẹ̀lú oníranran ròyìn àtàwọn oníranran ṣe sí tó ṣe pé téèyàn bá fẹ́ fi ọpọlọ wa tó lẹ̀ yíwèé yóò fẹ́ lọ pé sósì lè ṣẹlẹ̀ báyìí ojú kan ni ó ní yóò níná yóò lálejò náà gbogbo orílẹ̀-èdè ayé pápátá ní òde iye gbogbo àsìkò tí ó sì lò láyé ànábì sọ iye ìwọ̀nba àsìkò péréte náà ni gbogbo orílẹ̀-èdè ilé ayé ní ó sì dé ilà maka wal madina maka àti madina nìkan ní òdìdé èyàn wà pé bóòlù ti fẹ́ káàkiri gbogbo ilé ayé ó ní náwó lálejẹ́ náà ẹni tó bá ti tẹ́ yóò fi nùnà ojú kan ló ní kiri gbogbo ẹ̀ Yájúj wal Májúj gbogbo oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí òun tó jẹ́ páwọn ọlọ́mọ díẹ̀ àwọn padà ń rò wípé kíní yẹn ò lè jẹ́ bánábì ṣe sọ̀hún bóyá train òun lànábì ń sọ torí pé train náà máa ń ní ojú kan ṣùgbọ́n wọ́n ti ń sàwọn train tí ò lójú kan sí tó yẹ pé méjì ni kíní rẹ̀ sọláyà ha èyíkéyìí nínú làbárè tánàbí sallallahu alayhi wa sallam tó bá ti mú wa bá wa lókùrú gbà tí hadithi tó gbọ́rọ̀ yẹn wá tó bá ti lálàáfíà dọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam yajibu alayna at-tasdiq ọ̀rọ̀ yẹn ló jẹ́ fún wa ká nígbàgbọ́ ká gbà lódodo ìtànàbí sọ̀yìn wọ́n mú hadithi kan wá hadith tó lálàáfíà pànàbí sọ báyìí lórí nǹkan báyìí èyàn tún gbọ́dọ̀ jíyàn má nítorí pé ìtumọ̀ ashadu anna muhammad rasulullah òun náà ni ó jẹ́ atọ́kùn èyàn lórí ìhà tí èyàn ó máa kọ sí ìró àbí làbárè tí wọ́n bá lánàbí sallallahu alaihi tó sì ké mọ́ wa nídìí ẹ̀ kájìnà sí minal manhiyat nínú àwọn nǹkan tánàbí kọ̀ ìmí ń bẹ tó jẹ́ haram ìmí ń bẹ tó jẹ́ makruh torí pé tẹ́ bá ní nǹkan kan jẹ́ haram ànábì náà ha aníhù náà ó kọ̀ tẹ́ bá ní nǹkan kan náà ha aníhù rasul ànábì kọ̀ náà ni ẹnu wípé aláwájì al-isti'la' èyí tí ó kọ́ yẹn tọ́jẹ́ ti haram yẹn aláwájí tahrim ni pé ẹ má débẹ̀ o ẹni tó bá ṣe ẹlẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n èyí tó bá jẹ́ aláwájí alkarahiya tẹ́gẹ́mọ̀kúrú ni ó kọ́ ẹni tó bá jìnà sí tí ò ṣe yóò gbà ládàá ṣùgbọ́n ẹni tó bá ṣe kò lẹ́ṣẹ̀ ṣùgbọ́n tá fẹ́ mú jáde ń bẹ̀ ni pé àti kíní kejì haramu àti makruh nàá ánìwò náà ni ànábì so nínú tí ń túmọ̀ pé gbólóhùn ta sọ wípé ashhadu anna muhammad rasulullah wípa ajẹ́rìí pé dájúdájú anabi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ni òun náà ni kó ṣe wípé gbogbo ń tànàbì bá kọ́ kẹ́mi wa náà ó kàn ká jìnà sí yálà nǹkan yẹn jẹ́ haram ni àbí nǹkan yẹn jẹ́ makro ẹja mú àpèjúwe èyí táwọn àwọn èèyàn máa ń yapẹ̀rẹ̀ lórí kí aṣọ téèyàn wọ̀ lọ́kùnrin àbí múra èèyàn kó máa kọjá kókósẹ̀ kó máa gbálẹ̀ haramu ni pẹ̀lú èyí tó lálàáfíà ní ọ̀rọ̀ àwọn onímọ̀ àwọn onímọ̀ míì sọ wípé kìí ṣe haram makuru ni akọ́ ni torí kó lè gbin ìgbéraga síyàn lẹ́mìí ṣùgbọ́n ẹni tásọ rẹ̀ bá ń gbálẹ̀ tí ìbá ti ṣe pé kò lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹni pé kò kàn ní ní ládàá ni ẹjẹ́ á mú ọ̀rọ̀ táwọn kejì sọ bó jẹ́ ìpọ́rọ̀ yẹn qawlun marjuh ọ̀rọ̀ tó lẹ́ni tó bá ìpọ́rọ̀ náà la mú pé makruh ni al ìbéèrè tá a béèrè ni pé mimma naha an ar-rasul nínú tánàbí kọ̀ náà ni makruh so nínú tó túmọ̀ pé shahadatu anna muhammad rasulullah wípé èèyàn rí gbólóhùn yẹn wí ó sì lápa lẹ́mìí èèyàn òun náà ni wajtinabu ma naha anhu mọ́ tó wà ń bẹ̀ yẹn lil'umum yashmalu annahya littahrim wa yashmalu annahya lilkarohiya méjèèjì yẹn náà ni oko sínú so yẹn túmọ̀ sí wípé ìyẹn máa ń sọ lẹ́wù gbàgbọ́ àwọn èèyàn tẹ́ bá táwọn ìbá ti ń ágíù ní àwọn aspect yẹn torí tó bá jẹ́ mọ̀kúrú nígbà míì in tó le jẹ́ à lọ ṣe táàfi wa mú wa wípé tá a bá kúkú ṣe àlẹ́ṣẹ̀ ohun tó bá pẹ́ hájà kan ó béèrè fún ká ṣe nǹkan yẹn á lọ ṣe màkúrò torí pé hájà yẹn tẹ̀sùn wọn ju kàrọ̀híyà rẹ̀ mọ́sàlá kéèyàn ó máa wẹ̀yìn máa wẹ̀gbẹ́ máa lórí irun màkúrò ni màkúrò ni ẹni tó bá ń kírun tí ń wẹ̀gbẹ́ tí ń wo bí tí ń wo bí kìí ṣe pọ́ kọjú sẹ́yìn o ń wo bí ń wo bí ń wo bí ń wo bí lórí èrò ó sì kírun yẹn tán bẹ́ẹ̀ kí ni ìdájọ́ ọ̀run rẹ̀ ṣé ìrun rẹ̀ yẹn bàjẹ́ nàá bàtọ̀ láti sọ láàtú là ń rò bàjẹ́ ṣùgbọ́n láàdá tó pọ̀ kò sọ̀rọ̀ mọ́ lọ́wọ́ kí ni ìyẹn kó láàdá tó pọ̀ kúrò mẹ́ ẹ̀ sì ní wá nínú tírà kankan máa sọ wípé tẹ́ ẹ bá ti fẹ́ kírun ẹ máa wọ̀tún ẹ máa wòsí o torí pé kò bànú jẹ́ ó kàn lè dín ládákù ẹ̀nà àfa àkọ́kọ́ sọ bẹ́ẹ̀ nínú owó tíra kí ló wá dé táwọn èèyàn ń sápamọ́ sábẹ́ wípé mọ̀kúrú ní ká wọ́ sọ ẹja máa ṣe ẹ rí i pé nínú ìṣesí àwọn mùnáfíkì àwọn ìṣesí àwọn the awful iman àwọn tí wọ́n lẹ nínú gbàgbọ́ èyí tí wọ́n ń sọ yẹn wọ́n fi ń bojú ni yóò jẹ́ kó rọrùn fún èyí tó já àrà ọ̀mùgán pọ́nbélé tí ò sí àpẹẹrẹ lérí ẹ̀ àti ilé rọ́ọ̀lù yóò rọrùn lẹ́nu wọn in tó jẹ́ makuru ìgbà míì a lè ṣe pẹ̀lú àwọn májẹ̀mú lápòjúwe ń sìn à ń kírun lọ́wọ́ ọmọ kan ọwá ń lọ síbi epo gbóná bá a ṣe ń kírun lásán ń wo bẹ̀ là ń wo bẹ̀ bá a ṣe ń wo bẹ̀ yẹn kò ní ipa kankan nínú ìrun wa tá à ń kí torí pé hájà kan ló béèrè fún ká máa ń wo yẹn hájà kan ló béèrè fún làwọn afáàbí wípé wal walhaja tubihu almakruhat ad-darurat tubihu almahdhurat walhajatu tubihu almakruhat in tó bá jẹ́ haja in ma ń sọ makru yóò sọ dẹ̀tọ̀ ṣùgbọ́n tó bá sọ pé makru ní ká ma wọ́ sọ lẹ̀ á bi léèrè pé ọ̀dà haja wo ló fi justify pé kò máa ṣe so nasalula salama èyí tó fẹsẹ̀ rìn tó fẹsẹ̀ rìn tó fẹsẹ̀ rìn lẹ̀ nínú ọ̀rọ̀ ni pé kìí jẹ́ ṣe makuru haram man asbala thiyabahu aw thawbahu aw sirwalahu faqad mu'tamidan aw muta'ammidan faqad athima wallahu a'lam

kẹ́mi wá rọ̀ láti lè takété sí nǹkan yẹn nínú tí ń júwe wa wípé agbágbọ̀ yìí ashhadu anna muhammadu rasulullah ìta ń sọ lórí ara rẹ̀ wa alla yu'bada Allahu illa bima shar'a bẹ́ẹ̀ sì ni a ò gbúdọ̀ jọ́sìn fọ́lọ́run a gbúdọ̀ fi nǹkan kan wójú rí ọlọ́run a gbúdọ̀ fi nǹkan kan wá ládá lọ́dọ̀ ọlọ́run àyàfi òdo ìntànàbí bá pè lẹ́sìn fún wa sallallahu alayhi eléyìí ni àwọn oníbídí àti fèèlì torí pé muhammad rasulullah tẹ́ sọ tẹ́ jẹ́rìí bẹ́ẹ̀ kí ló wá dé tẹ́ fi tó ní ẹsẹ̀ lẹ̀ lọ ń ṣe tẹ̀lómi ajá wípé yẹn ò tí pé ń bẹ lára ìbáṣe pé gbólóhùn yẹn ó pé pẹ̀lú àwọn ìtumọ̀ rẹ̀ nínú ẹ̀mí wọn ni wọn ò bá ti ṣe fi súnà ànábì ilẹ̀ kó ṣe pé súnà Ahmad Tijani òní wọn lọ máa ṣe wọn ò bá ti ṣe fi súnà ànábì ilẹ̀ ká máa sọ pé súnà àwọn àfáà àwọn wàlíì ọlọ́ọ̀ ni wọ́n ṣé òkèné kan odò ọdún méjìlá ni wọ́n lónú kàkà tán fi bẹ́ẹ̀ lọ wọn ò ní fi súnà tànábì ilẹ̀ ká lọ máa tẹ̀lé yẹn torí pé nínú in tí gbólóhùn ashadu anna muhammad ma'ana ìtumọ̀ rẹ̀ nínú tó wà ń bẹ̀ ní wípé wa alla yu'badallahu lọ́ha wa alla yu'badallahu illa bima shar'a pé a kò gbúdọ̀ sílọ́n illa bima shar'a ar-rasul sallallahu alayhi wa sallam àyàfi nǹkan tá nàbí bá pè lẹ́sìn la odidi ẹ̀sìn kan lèyàn gbọ́yé pẹ̀lú táwọn àfáà tí wọ́n ṣàlàyé fún wa pé ó ń jẹ́ ìtumọ̀ ashadu anna muhammadu rasulullah bá a sì máa kírun ànábì ti sọ bá a bá gbàgbọ́ yé ń ta wíyì bá ànábì ṣe ní akírun yẹn láṣojú kókó bá a ṣe gba àwẹ̀ bá a ṣe parí àwẹ̀ bá a ṣe ṣe hajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ abẹ́lẹ́wọ̀n bá a nù tóbi rẹ̀ kí ó jẹ́ kí túmọ̀ ashadu anna muhammad rasulullah àti gbogbo tí túmọ̀ yẹn kó sínú ọlọ́run jẹ́ kó nílapa nínú ẹ̀mí wa jẹ́ kó ráyè dúró àwọn àpéjúwe tá a mú wá ó fi sọ́dọ̀ ọkùnrin ṣùgbọ́n àwọn ìtumọ̀ rẹ̀ náà ó fi sọ́dọ̀ àwọn obìnrin ní púpọ̀ ẹ káwa náà lọ lérí ẹ̀ òkun eékùn kí onínú mọ́mọ́ nú ẹ̀ gbogbo àwọn nǹkan tá a pa wá láṣẹ tá à ń sá pamọ́ sábẹ́ pé ṣèbí kìí sọ̀rọ̀ yẹn gbogbo tánàbí bá ti pa wá láṣẹ nínú àmì pé túmọ̀ yíyé wa lọ́kùnrin àbí lóbìnrin òun náà ní ká máa sojú kòkòrò láti máa ṣe èyí tó bá ti kọ̀ fún wa tó ní amáde díẹ̀ bẹ̀rẹ̀ ṣèbí kìí ṣe àràmù tàbí mọ̀kúrú ni wọ́n pè é ẹ ká jìnà sí fattaqullaha la'allakum turhamun láàyè mi ọlọ́run ọba ni ẹ tẹ̀lé ànábì sallallahu in tuti'uhu tàhátẹ́dù ọlọ́run ní tẹ́ bá ti lè máa tẹ̀ lánàá bì tàn átùhù tẹ́ bá ti lè máa tẹ̀lé tàhátẹ́dù ìgbà náà lẹ́tọ̀ọ́ mọ̀nà abẹ́lẹ́wọ̀n bá ní tóbi rẹ̀ kó sì wà nù ẹni tó mọ̀nà ودليل الصلاة والزكاة وتفسير التوحيد قوله تعالى àyá kan bẹ èyí tó wá kó ẹ̀rí ìrun kíkí zaka yíyọ àti ìtumọ̀ ṣahadatu an la ilaha illallah wa anna muhammadu rasulullah tá mọ̀ sí tawhid aya yìí kó gbogbo ẹ̀ sínú òun náà lọ̀rọ̀ tọ́lọ́ ń sọ a'udhu billahi minash shaitanir rajim ọlọ́ni wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu d hunafa wa yuqimu salata wa yu'tu z wa dhalika dinul qayyima ọlọ́run ọba ní wa ma umiru a kò pa wọ́n láṣẹ nǹkan kan ìyẹn túmọ̀ sí wípé antum la tu'maruna bi shay'in ọlọ́run ò ní ẹsẹ̀ sìn kankan fóun o àyàfi yìí tánàbí bá sọ fún yín pọ́lọ́run ní ẹ tẹ́ẹ̀sì ṣe nítorí ìtọ́lọ́run nìkan ìjọsìn tẹ́ bá ti ṣe tí ò bá ti ṣe al-ikhlas wal ní wò bó ti wulẹ̀ kẹ́ dààmú tó lórí ẹ̀ bó ti wulẹ̀ kẹ́ fòòró ló tó lórí ẹ̀ bó ti wulẹ̀ ká ní ẹ̀yìn ó dáa tó lérí ẹ̀ ọlọ́run ní gbà ìdí nítorí ọlọ́run sọ pé wà máa umiru akópa yín láṣẹ o illa liya'budullah bí kìí ṣe pé kẹ́ jọ́sìn fọlọ́run bẹ́ẹ̀ bá sì jọ́sìn fọlọ́run ọ̀hún náà mukhlisina làwùtì ẹ gbọ́dọ̀ ṣàfọ̀mọ́ àjọsìn náà nítorí ọlọ́run nìkan hunafa ay mailina ani shirk wal asnam lẹ́ni tí ó mọ̀wọ́ mọ́sẹ̀ kúrò níbi pípa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run níbi ìjọsìn ọ̀hún wa yuqimu salah kí wọ́n sì máa kírun zaka kí wọ́n máa yọ zaka wa dhalika dinul eléyìí ni ẹ̀sìn èyí tó pegedé tó pé tó rídìí nínú àyà yìí ó sọ̀rọ̀ nípa zaka ó sì sọ ìmẹ́jẹ̀mú tó ń lè fi gba ìrun àbí zaka lọ́wọ́ wa àyà yìí ṣe pàtàkì ẹ jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa ká mú sórí ká máa kà á yóò fi lè jẹ́ ká mọ̀ wípé al-iqtisadu fi fi sunna khairun min kéèyàn ó ṣe ń tọ́ bá bófin mu tọ́ bẹ́sìn mu kéèyàn ó ṣe é níwọ̀nba díẹ̀ kó mọ́ pọ̀ ó lóore ju kéèyàn ó wá dààmú kó ṣe wàhálà lórí bídà rẹ̀ torí pé wàá máa wúmírù yín ní ìjọsìn al-ibadatu asluha al-hadar ìjọsìn ìpìlẹ̀ rẹ̀ ni má ṣe ni ìpìlẹ̀ ẹni ìjọsìn ìbádà títí dìgbà tá a fi rẹ́rìí ṣe lọ́dọ̀ àbí lọ́dọ̀ ànábì àbí nínú òṣèṣí táwọn sàábé ṣe lójú ayé ànábì tánábì ó sì kọ̀ fún ọ tí o bá ti sí yẹn bẹ́ẹ̀ kódà gbogbo ayé máa ń ṣèjọ́ sí yẹn ìwọ mọ́ bá wọn ṣe torí pé ìpìlẹ̀ ni pé má fi nǹkan kan sin lọ́hùn àfi tọ́lọ́hùn bá ní kó fi sin òun tánábì sì sọ wípé yóò yọ ọlọ́run ọba nínú abẹ́lẹ́wọ̀n bá níbi tóbi rẹ̀ kí o mọ́sẹ̀ mọ̀ tọ́ àṣọ náà wà dẹ̀lílù síyámi qawluhu ta'ala ẹ̀rí èyí tó gbé gbígbà àwẹ̀ tó gbé e lẹ́yìn nínú ọ̀rọ̀ ọlọ́run nínú alukur'an òun náà ni ibi tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ̀n ti sọ fún a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum gẹ́gẹ́ bí a ṣe ṣe lọ́ràn yẹn lórí àwọn tó ṣáájú yín la'allakum tattaqun kẹ́ẹ̀bà lè jẹ́ ẹni tí ó ṣe kíni o tí ó payà ọlọ́ áyà yìí òun náà ni nínú Al-Qur'an látòkè tó tọ́ka sí ìpaniláṣẹ ààwẹ̀ yàtọ̀ sí lọ mẹ́nu bá ọ̀rọ̀ ṣùgbọ́n ìpaniláṣẹ ààwẹ̀ ààyè kan náà nínú àwọn alukur'an òun náà ní suratul baqara yìí láàyè yìí àwọn àfáà ṣé ààwẹ̀ tọ́lọ́run sọ ń bí iṣẹ́ rọ̀mọ́dán ni àbẹ̀wò torí pé ṣáájú kí rọ̀mọ́dán ó tó jọ́ran èèyàn ààwẹ̀ tó jọ́ran èèyàn òun náà ni ààwẹ̀ jọ́wọ́ nàá àwẹ̀ tó jọ́ra èèyàn òní aṣọ́ra ọ̀ràn èèyàn olóúnjẹ́ àwọn àfáà ní ọlọ́run ò tí ì sọ̀rọ̀ pẹ̀lú tálọ́run sọ ń bì ọlọ́run jẹ́ káà mùsùlùmí mọ̀ pé ẹ máa gba àwẹ̀ náà o a ṣe àwẹ̀ náà lọ́ràn èèyàn fún yín o kẹ́ bá ṣe lọ́ràn èèyàn lórí àwọn tó ṣáájú yín o ṣùgbọ́n ọlọ́run ò tí ì lámálẹ̀ ìgbà tọ́lọ́run padà wá sọ pé sọ́ọ̀mù ramadan ẹ̀ṣáàrù ramadan alladhi unzila fi il-qur'an hudan linnas wa bayyinati min al-huda wal furqan ọlọ́run dárúkọ ṣáàrù yẹn ọlọ́run sì tún sọ wípé faman shahida minkumu shahra falyasum àwọn àlàyé tó padà wá wà lójú ká mọ̀ lámọ̀dájú pé àṣà àwẹ̀ Ramadan lọ́lọ́wọ́n bá ń tọ́ka sí láàyè ju gbogbo ẹ̀ lọ tá a bá ń sọ pé nínú orígun Islam ò ní ààwẹ̀ ìdá wà máa tẹ̀lé ìlú kí ni ẹ̀rí rẹ tó fi ń sọ bẹ́ẹ̀ ìwọ mùsùlùmí èyí ó tètè tara sí ṣàlọ́ sínú Al-Qur'an èyí ó ní ọlọ́wọ́n bá ní a'udhu billahi ìyẹn ni ẹ̀rí ààwẹ̀ gbígbà wàdẹ̀lílù hajj ẹ̀rí ti iṣẹ́ hajj ní ṣíṣe nítorí àsìkò gbogbo náà láti ma àwọn mọ́jẹ̀mú èyí tó de gbígbà ààwẹ̀ àmọ́ mọ́jẹ̀mú èyí tó tú wa ń bẹ̀ àti gbogbo àwọn nǹkan tó rọ̀ mọ́ wàdẹ̀lílù hajj qawlu ta'ala ẹ̀rí nípa hajj èyí tí ṣe orígun ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni ọ̀rọ̀ tí Ọlọ́hun bá sọ wípé a'udhu billahi minash shaitani rajim walillahi 'ala an-nasi hijjul bayt man istata'a ilayhi sabila wa man kafara fa inna Allaha ghaniyun 'anil 'alamin Ọlọ́hun bá subhanahu wa ta'ala Ọlọ́hun bá ń sọ fún wa wípé walillahi 'ala an nínú àwọn òfin Ọlọ́hun nínú àwọn àṣẹ Ọlọ́hun tọ́lọ́wọ́n bá gbé lérí gbogbo èèyàn òun náà ní hijjul bait ìlọ máa gbèrò ilé ọlọ́run pẹ̀lú àníyàn ìjọsìn mọ́nísítà tó á ilé ìsẹ̀mìlà gbogbo ẹnikẹ́ni tó bá ní kápá àti rìnrìn àjò lọ láti lọ ṣe ọlọ́run ṣùgbọ́n wa máa ń káfà ẹni tó bá lágbára àti lè ṣe hajj ní dúkìá lówó tí ó mú lọ ní nǹkan pèsè ní nǹkan rìnnà tí gbogbo ẹ̀ pèsè lọ́dọ̀ tó sì lálàáfíà tó wá lóhùn ní ṣiṣẹ́ hajj pèyìn ló lè yan fi ṣe hajj báyìí pé tẹ bá rí one point five million ẹ lọ tẹ padà one point five million kàkà tó ń fi dà lórí ṣe hajj òun ó dà lórí business o àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ dáadáa ọlọ́run ọba ní wa máa ń káfàr gbogbo ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọ̀sán tó ń ṣe fún ọ ọlọ́run fa inna Allaha ghaniyun 'anil 'alamin àwọn àfáà kó sọ tó ń ṣe fẹ́ ní ẹ̀gàn oore ni kọ́kàn dákẹ́ ẹ̀rí pípa mi ń bẹ téèyàn bá fọmọ pé tó o bá lè ṣe nǹkan báyìí àìmọ́ sọ yẹn aṣáàdù tàhàdídán ju kéèyàn ó ṣe kí wọ́n aṣáàdù tàhàdír wà ábúlágù tàhàdírán ju kéèyàn ó sọ pé tó o ṣe nǹkan báyìí tí bá dé ẹgbàá mẹ́fà ni màá fún ọ yóò jùlọ pé so làwọn afáà fi sọ pé gbogbo àwọn àyẹ̀kọ̀ kan ń bẹ bá ń tọ́lọ̀ bá wà máa ń yàtà wà là ẹni tó bá pààyàn dà ọlọ́run ò ní sọ nǹkan yẹn ọlọ́run bá sọ pé wà máa ń káfà ló fi jẹ́ wípé nínú tó yẹ kéèyàn mójútó nínú àlámọ̀rí iṣẹ́ hajj nìkan kódà ń mí èèyàn máa rò pé ah, hajj ni wàá kàn lọ́rọ̀ lágbàjá báyìí láti gbogbo nǹkan tí ń bẹ wájú ẹ̀ la alhajjul mabrur laysa lahu jazaa illa ẹni bá rí iṣẹ́ hajj ṣe bó ti tó àti bó ṣe yẹ kó dúpẹ́ lọ́dọ̀ oríire tó ga jù ní kò kankan tó lọ́wọ́ fò nítọ̀ illa kódà ìwọ gan náà nígbà tó o bá ń ṣe ó ma ní ó ní pé ah, ọlọ́run ti forí jẹ ọlọ́run ti kẹ́ mi ṣèdí jẹ́ tó ní kápá àti iléeṣẹ́ tí wọ́n ń wojú owó ìgbé ah, owó yìí tábàṣì tó dá sórí business báyìí lọ́dún ọmọ ní nǹkan tí ó tí ó jáde lára rẹ̀ so ló fi jẹ́ pé àwọn tó bá mọ eléyìí tó bá yé wọn tọ́lọ́run sì bò láṣìírí tọ́lọ́run sì gbà láyà rìsíkì fún wọ́n ti máa ń yọ arákùnrin kan mi àti ẹjọ́ pàdé olóhun tí ń wá hajj àti umra hajj àti umra hajj àti umra tóun ń wá bẹ́ẹ̀ òun ti ń wa láti 1991 kò sì dá wọ́n ṣe hajj wọ́n ṣe umra wọ́n ṣe hajj wọ́n ṣe ah wọ́n ní bóòlù ṣe wá bẹ́ẹ̀ kì sì ṣe pé olówó ńlá ti pinnu wọ́n ma yọ kọ́lọ́hún sì máa fóun yọ lọ́dọọdún láti 1991 kò sí nǹkan tó náà ròde bẹ́ẹ̀ ju kó mọ pàtàkì nǹkan yẹn anabi sallallahu alayhi wa anábì ní ẹni tí ń bá ń fi hajj tẹ̀lé umra tí ń fi hajj tẹ̀lé umra tí ń fi hajj tẹ̀lé umra tọ́wọ́ adún ma ọlọ́run yóò yọ òṣì kúrò nù sẹ̀mí onítọ̀ gẹ́gẹ́ bí irin ṣe mọ bí ẹwìrì bí ṣe mọ gbọn ìdọ̀tí kò lára rẹ̀ lágbẹ̀dẹ bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe gba gbọ́n òṣì àti àìní tó kò lára rẹ̀ lẹ́bí ọ̀rọ̀pọ̀lọpọ̀ àwọn kọrin yóò ń gbà mí kọrin jóná gbogbo ìdábàtún ni wọ́n yóò ẹ̀tún sàbí ti kẹlẹ̀mọ̀ ẹgbẹ́ jó náà lọ máa bá ọkọrin náà lè máa yó so àwọn ọkọrin jóná ẹ̀rù wípé nígbà ní ọmọ ẹgbẹ́ àwọn mùsùlùmí tẹ́ bá ti fẹ́ lówó báyìí oògùn owó náà lọ máa ń ṣe ní mọ́kà tábà ti lọ jó aláàjì kan tí ò lówó ni ẹ bá ti ń gbọ́ pé bàbá aláàjì àwọn aláàjì yẹn oògùn owó náà lọ máa ṣe ń bẹ̀ ìlérí tọ́lọ́run bó tilẹ̀ jẹ́ pé èyí tó tóbi jù òun náà ni ẹ̀san tọ́lọ́run ó san fún gbogbo ẹni tó ṣe ibtiga alwajhila abẹ́ ọlọ́run bá nínú tóbi rẹ̀ kó mọ́ sàì ṣe rírí hajj ṣe kó ṣe nírọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa kó ṣe nírọ̀rùn fún wa àwa àtàwọn ìyàwó wa àtàwọn ọmọ wa àti àwọn ẹbí wa àti àwọn ará ilé wa àdúrà tẹ́mi sábà máa ń ṣe tí n bá wà ní haram pé ìwọ ọlọ́run sọ hajj ṣíṣe sọ́dí rọrùn fún mi àtẹ́bí mi débi pé tí n báyà fẹ́ lọ ni mi fẹ́ lọ kọ́ rọrùn débẹ̀ débi wípé ìwà àtẹ́bí rẹ̀ jọ wà lólé pé next week ẹ̀wà ajá lọ múra kálọ̀ kan àtọmọ àtìyàwó kọ́lọ̀ ń kó se ní rọrùn débẹ̀ tèmi lèmi ń tọrọ o kọ́lọ̀ wo se ní rọrùn kò ṣòro fọ́lọ̀ wà madhalika ala Allahi kọ́lọ̀ ń kó se ní rọrùn fún wa torí pé ẹkún a máa gbọ̀nyàn bíyàn bá wá ra àwọn olùyapa àṣẹ ọlọ́run ní hajj àwọn amúgbó ni ó ń ra yá pé wọ́n lọ kò sí jáwọn tẹ̀sìn yé ni wọ́n wá ń wà níbí báyìí tẹ́lómi ó tún máa sọ pé wọ́n bá délé kò sẹ́ni tó lè ní kó máa ṣe sábà kánẹ̀tì kò sẹ́ni tó lè ní kó máa ṣe pé ah in fact òun ti ń sàárò ògbó òun ti ń sàárò ògbó ní ájì kéèyàn máa lóun ń sàárò ògbó ilé ti tó lọ kò sì lè mọ́ rí bẹ́ẹ̀ pàtàkì àwọn olóṣèlú náà ni wọ́n náà fún wọn nínú tí ó yà lẹ́nu senators ibù kò jẹ́ christian wọ́n ti máa ń láwọn tí wọ́n rà nítorí pé constituency wọn àwọn tó ń ṣe tí wọ́n bẹ̀rẹ̀ gbogbo àwọn senators náà ni wọ́n ṣe ó kéré jù bó ṣe yàn mẹ́wàá o náà ti máa sáré kiri pé at least yàn mẹ́wàá wọ́n ràn àwọn lọ́sọ́mọ́ra kì í ṣe mùsùlùmí o so wọ́n ti lọ́kì ní yẹn mọ́ politics débi wípé téèyàn bá lọlẹ̀ yóò tó ma wọ́n ti lọ àti hajj o àti umra o wọ́n ti lọ mọ́ politics mẹ̀kúnnà àwọn ọ̀pẹ̀ wọ́n lọ sáwọn nǹkan yóò sì lè rọrùn fáwọn tí ń ṣe tọ́ lọ́n tí ò lè lọ wáyé sunna sallallahu alaihi wasallam abẹ́lẹ́wọ̀n bá ní bẹ̀rẹ̀ kọ́ mọ́sá yẹ sára fún ẹnì kọ̀ọ̀kan wa naam ọlọ́wọ́n bá ní wa man kafar ẹni tó bá wá ní tó lágbára tó nífọ̀ tó lè kaná tó lálàáfíà láti lọ ṣe hajj tí ò wá ṣe tọ́ ọlọ́run fa inna Allaha ganiyyun 'anil 'alamin ọlọ́run ní ẹ sọ fún wípé òun ọlọ́run kò sí tó fẹ́ fowó rẹ̀ sí o kì í ṣe pé wíwá rẹ̀ yẹn ni ó gbà dé kí kàábà ò tún níyì sí kì í ṣe pé wíwá rẹ̀ ń òun ni ó wà á tún sọ mọ́kà di àyè àpọ́nlé òun ọlọ́run òun ti parí iṣẹ́ òun òun rọrọ̀ lérí gbogbo tó ń bá fẹ́ ṣe ju gbogbo àgbáyé lọ èyí yóò yẹ kó tóbi lẹ́mẹ̀wá fún gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá ṣe kọ́dẹ̀ yẹn lè má ti níyàwó kéèyàn má ti níyà kéèyàn kan yìí ti owó kan yẹn hajj mo sì fẹ́ lọ sí ẹlòmíràn ni pé àwọn ah, rárá alẹ́ kò níyàwó kò ní kíní kankan ìrẹ́ǹtì ilé ni o lọ́wọ́ ní ọlọ́mọṣẹ́ ní alájà ọlọ́mọṣẹ́ alájì agbádé sábàkà wọlé mìrẹ́ǹtì kí ni adéwò ládé sábàkà ta ní adéwò sábà adéwò ni. <laughs> fìlà táwọn ará Indonesia hàn fìlà táwọn ará Indonesia hàn kò sáde kankan bẹ̀ tó kọ́lọ̀ wọn láti obìnrin ẹ̀kú kó ṣàánú wa eléyìí ni àwọn ẹ̀rí tí a lè rí gbẹ́sẹ̀ lé lórí lórí àwọn orígun Islam márààrún tá a bá ní orígun Islam márùn ni ashadu an la ilaha illallah kí ni dẹ̀lí ìlú ẹ̀ bàbá tí mo wá ìkọ́mi sọ̀lá kákírùn kí ni dẹ̀lí ìlú ẹ wọ́n ti mú wa sọ́ọ̀mù Ramadan kí ni dẹ̀lí ìlú ẹ ní wọ́n ti mú wa hajj zaka wọ́n ti mú wa so yẹn túmọ̀ sí pé ẹni tó bá ti mọ̀ yẹn bí wọ́n ṣe gbé kalẹ̀ yìí ó ti di onímímọ̀ nítorí pé nǹkan pè ní ìmọ̀ òun náà ni ma'arifatu shay'in bi dalilihi téèyàn bá ti mọ̀ nǹkan pẹ̀lú ẹ̀rí ẹ̀ èèyàn ti di onímímọ̀ lórí nǹkan yẹn nìyẹn Ọlọ́run kó má ṣe wá ní aláìmọ̀kan so àárọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ká mú sórí bẹ́ẹ̀ náà pẹ̀lú èrè tọrọ almartabatu thaniya ìpele ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-iman ìgbàgbọ́ almartabatu thaniya al ìgbàgbọ́ wa huwa وسبعون أو ستون sittun شعبة sab'una قول لا إله إلا ilaha illallah wa adnaha imatatu al-adha 'ala at-tariq wal haya'u shu'batun min al-iman nínú àwọn ìpín tí maratibul iman maratibul islam tó pín sí ọ̀kan ní al-islam àti ti sọ àwọn orígun tó ń bẹ lábẹ́ islam ẹlẹ́ẹ̀kejì ni al-iman al-iman òun tiẹ̀ wọ́n ní wàhúwa bídìún wasabi'una ṣùgbà tí wọ́n bá ní lágbájá ní imani kìí ṣe nǹkan ẹyọ kan lóní ní ma fà tẹ́lẹ̀ mí ọ̀nùgbẹ́ wọn a sì mọ́ sí gẹ̀rẹ́gẹ̀rẹ́ sí kádàrù bọ̀ sí ni imani ni sí kìí sóò ní juz'un shu'batun min shu'abil iman ẹ̀yìn tó tó máa kanlẹ̀ sẹ́yìn wá ní imani yọ́kò ń minal imani ninu imani ni tori pe imani yẹn sábàtún àmì bídìún wà sàbìrún na ṣùgbà anábì nígbà tá a pín sí ẹtúntún ẹtúntún ẹka ẹka ńgbà a pín ó ń lọ bí ó lé ní 70 ńgbà pin pín àwọn àfáà tó fi yé wa wípé lábẹ́ tuntun kọ̀ọ̀kan ó tún pẹ̀ka o ó tún pẹ̀ka ló fi jẹ́ wípé ká tó sọ pé nìkan ò ní má nì ó ti di kèfèrí á iṣẹ́ ńlá ni ẹnu táàkà máa sọ ni pé ìyá ń ìmánu hù ìmánu ni ló fi jẹ́ pé mọ́ni ahli sunna wal jamaa ó wúwo lórí wa kákan kàfàrà ẹnìkan ọ̀kan náà àwọn ọmọ ẹ̀yà ó kọlù ó ń béèrè kan lọ́wọ́ mi ṣe a lè pè wọ́n ń kèfèrí nẹ ká sọ pé bídíà tí wọ́n ń ṣe yẹn bídíà tó mọ̀ ká fíra bídíà tó ti sọ wọ́n di kèfèrí ká má kírun lẹ́yìn wọn ká má ṣe kíní a sì gbọ́ pẹ́yìn náà ẹ̀bá ń kírun lẹ́yìn àwọn tó jẹ́ Sufi ẹ̀bá ń kírun lẹ́yìn èwo ni ká dáhùn nínú ìbéèrè méjèèjì èmi ọmọ ìdáfẹ́ dáhùn ṣé rísì tẹ́mi fi ń kírun ló ń béèrè ni àbí sáà lè pé ẹni tó bá ń ṣe mọ̀lídìí nàbí yìí ní kèfèrí ẹ wo báwọn ẹni máa ń béèrè béèrè mo wá ní àlè pé ní kèfèrí ó ní kí ló dé ọ̀rọ̀ tí mo sọ kì í sọ̀rọ̀ tèmi gan ọ̀rọ̀ gbogbo àwọn tó jáwọn àfa àti gbogbo àti sọ pé à ń tẹ̀lé ọ̀rọ̀ wọn náà ni torí kò ti ní kọ́ídà gbogbo nǹkan tó bá nípìlẹ̀ nínú ẹ̀sìn tẹ́nìkan bá wá ń ṣe nǹkan yẹn lọ́nà tó dúró lórí ìpìlẹ̀ yẹn náà bẹ̀tì bọ́n ṣe ní kó ṣe kọ́ ló ṣe á sọ kó ṣe bídí àtù mufasikọ̀ ṣùgbọ́n kìí ṣe mukafirọ̀ kánífẹ́ ànábì sallallahu alaihi wasallam ìpìlẹ̀ ní gbogbo náà lágbà ìfẹ́ náà ni oníwúrìdì tún fi bá débi pé afẹ́ṣẹ́ mọ̀lídì ìfẹ́ sí ànábì sallallahu ṣùgbọ́n wọ́n ṣe mistake lórí ọ̀nà tí wọ́n gbé gbà yẹn láfi pè wọ́n lóní bídíà ṣùgbọ́n torí pé pìlẹ̀ tí wọ́n dé lórí yẹn a lè pè wọ́n ní kèfèrí mo ní kọ́ ìdà ni lọ́dọ̀ àwọn àfà mo ní wàá máa gbé yẹn lérí gbogbo ẹ̀ ìgbà wo láàlẹ́ pè yẹn ní mo ní mọ́sàlán kẹ́nìkan wá dé nísìn bẹ́ẹ̀ abidá ti ń ṣe mòlídìí náà ni wá dìjọ wá ní kíní jẹ́ bẹ́ẹ̀ ẹ máa sọ pé ẹ tẹ̀lé ànábì ẹ tẹ̀lé ànábì ẹ má tẹ̀lé ànábì ṣé òní àsìkò aláàní ẹ máa tẹ̀lé èèyàn bí adúrú ọmọ bá ń láì gbogbo ọmọ tó sì bí wọ́n jéèyàn lẹ́yìn rẹ̀ ń mo ní gbólóǹtọ́ sọ yẹn bídíà ni ti ń bídíàtún mukaffira bídíàtún sọ di kèfèrí ni torí pé kò sí ìpìlẹ̀ kankan tọ́lọ́run ti sọ tánàbí náà ti sọ pé ẹnìkan tún tóbi ọlọ́lá ju ànábì sallallahu alaihi wasallam ẹ̀yẹn ni ẹ̀hẹ́n ó ti yé wọn ìpìlẹ̀ làwa ń ké nínú kéwù kì í ṣe ẹtúntún bẹ́ẹ̀ bá ti ń dìpẹ́ndì lórí ẹtúntún dìmọ́ ọba náà lẹ́ẹ̀mọ̀ ṣàṣìṣe oríṣiríṣi tí a ní ọmọ ìjọ́nà ẹ̀bẹ̀ta fáà kan sọ bẹ́ẹ̀ ní tí a tó kó èmi náà ò lè kọ príncipù ìpìlẹ̀ yẹn ni láàfin wọn ẹni tí àtẹ̀yàn bá ń kà ilé ìta ilé yìí sọ èkó sáàfà rẹ̀ kan tó sọ àwọn táà ń gbọ́ káàkiri pé tẹ̀yàn bá fi síbi jẹun ó di kèfèrí tán bá lè gbé sínú tí àná tán fọ síta náà ẹni tó bá ń kà náà gbé ah, sheikh kan ló sọ ìṣe gbogbo ẹ̀ náà làwọn náà wà tó pàtẹ́ àwọn pé ta ìpìlẹ̀ wo ló dúró lé lórí tó fi sọ tó bá fi síbi jẹun yóò wọlé so mo ní baba ibn Uthaymin rahimahullah wọn ni alaykum bil usul wa iyyakum wal hawashi ẹ mójútó ìpìlẹ̀ ẹ̀mọ̀ ìpìlẹ̀ ẹ̀mọ̀ ní kókó ẹ jìnà sí ẹtọ́tọ́ ẹ sọ́ra fún ẹtọ́tọ́ torí pé yóò máa gbé yín lọ yóò gbé yín dé stage kankan ní mọ ibi ti ń bọ̀ tẹ́ẹ̀ ní mọ abẹ mọ́ ṣùgbọ́n tí ìpìlẹ̀ bá ti dúró gbogbo téèyàn bá ń sọ ẹ ìwọ̀n dá padà sí ìpìlẹ̀ yẹn pé ta ló sọ ilé ìlú àwọn mo ní sọ látọ̀ nílọ tó bá fẹ́ mọ bó ọ̀kan náà àwọn kòláfà ní asúrò al'amawi al'amawi nínú bídá tó ń dálẹ̀ lọ́jọ́ ọdún iléyá ó gbé mímbàrí lọ sí ìdí sẹ́yìn pàá kà sí bídá bídá ni ó odidi mímbàrí lẹ́mọ sí kìí sí mímbàrí ọlọ́wọ́ bá kọ́ bá sẹ́yìn mọ́mọ́ àkúrẹ́ dáadáa ìgbà tí mọ́mù ti gbọ́ ìmọ́mù ní ìjọmọ́ àṣẹ mímbà rẹ̀ sí rédíò kò sí mímbà rẹ̀ mọ́ èyí bàbá rẹ̀ ṣe oní bàbá àwọn olè mọ́mọ̀ nígbà náà kò sí mímbà rẹ̀ ẹ̀tẹ̀ níwájú ìmọ́mù ó kírun fáwọn èèyàn ó ṣe kútúbà torí pé gbogbo àwọn tó kírun ayé ànábì ànábì ìgbé mímbà rẹ̀ lọ sí yídì mọ̀sọ́lá wọ́n kà lọ bẹ̀ wọ́n kí ó kírun àwọn yìí ṣùgbọ́n pàtó dé àsìkò Marwan Nasrul Amawi òun yẹn bá ń gbé mímbàrí lọ nígbà tó gbé mímbàrí lọ ó ṣe kútù bàbá wọn yẹn àwọn èèyàn wa ń bèèrè àwọn sàbí tó sẹ́kù gba eléyìí tó ṣe ìbò ni wọ́n sọ pé bẹ́ẹ̀ ààrẹ ó ń bẹ̀rẹ̀ àwọn sàbí tí wọ́n sọ fáwọn pé kí ìbá pé kí wọ́n mọ̀ ó mọ̀ túká àwọn ọ̀gá má lọ kírun lẹ́yìn ebi dí àtún mú àyà bí dí àná ṣùgbọ́n wọn ò pé ní kẹfìrí o wọ́n kírun lẹ́yìn so mo ní ìdàn irú yẹn ń sìn bí dí àní ṣùgbọ́n ká lomi ń bàrí kulẹ̀ nípìnlẹ̀ àbí onípìlẹ̀ onípìlẹ̀ ṣùgbọ́n bó ṣe lọ apply rẹ̀ yóò apply wrongly láàbí sọ pé bídẹ́ átú mufasíkọ̀ òun ni ó sọ̀yàn dé lẹ́ṣẹ̀ ṣùgbọ́n kò sọ di kèfèrí ṣùgbọ́n tó bá sọ pé kò sí ti ń jẹ́rùn léyà oníkálukú ọlọ́yẹ lẹ́fìlà méjì méjì inú lérè bídẹ́ átú mukafira torí pọ́ bẹ́gilé ní tó nípìlẹ̀ nínú ẹ̀sìn so mo ní ìbáwọn àfáàdẹ̀ ìṣọ́nà kìí ṣe pé mi ní bí wọ́n ṣe sọ àwọn onímọ̀ nìyẹn ní òfin jẹ́ kíkiní yóò dojúrú láti ẹjọ́ ẹ̀ táwọn onímọ̀ ti ń ṣàlàyé ẹ̀sìn ṣùgbọ́n gbogbo ẹlẹ́mìíràn ọ̀tẹ̀ tí wá súnyàn kò lè mọ́ súnyàn kí wọ́n ti ń dojúrú nítorí pé àwọn ìpìlẹ̀ táwọn àfáà tó ṣáájú gbé lé yẹn àwọn onímọ̀ tí wọ́n ti ṣiṣẹ́ amsalu sheikh salam ibn taymiya ibn qayyim al-jawziya àti ibn qayyim al-jawziya àtàwọn tí wọ́n pọwọ́ lé wọn ní asùrù tá a tún wà ní àwọn àfáà tá a lè máa tọ́ka sí ìpìlẹ̀ yẹn ni wọ́n dúró lórí ní òjì nǹkan yóò fọ́jú pọ̀ ṣùgbọ́n lẹ́ni oníkàlùkù náà ti ń gbé kọ́ ìdá àtàrà rẹ̀ kalẹ̀ tí a ní lè rí fáà pé ta ni sálàfù rẹ lórí kọ́ ìdá tó gbé kalẹ̀ àwọn nǹkan tí ń fa tashwish lásìkò tá a wà ní ẹ̀ mọ́nájú ahli sunna wal jamaa ó ṣòro fún yàn kí yàn tó sọ pé à ń ta káàfin kèfèrí ni ọ yóò sọ̀rọ̀ díẹ̀ torí pé akulẹ̀ gbà wípé n ti ń jẹ́ imani kìí ṣe nǹkan ẹyọ kan ló indicate imani tí kan bá lọ bẹ̀ ó sì kọ àwọn míì ó sì kọ àwọn míì lára rẹ̀ ẹ̀yìn ma ṣe zìnà kéèyàn ó ṣe ẹ̀ṣẹ̀ ni ó imani ẹ̀ ni kò mú gbogbo imani yẹn kéèyàn ó ni ó imani kù ni kò ní gbogbo imani yẹn lọ lára rẹ̀ kéèyàn máa parọ́ ẹ̀ṣẹ̀ ni ó ń dín ìmánì yẹn ni kò ní gbogbo ìmánì yẹn lọ ṣùgbọ́n kéèyàn ó ṣe ṣíríkù òun lè nọlifáì gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà kéèyàn ó ṣe rí dà yóò nọlifáì gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n àwọn ṣàlàyé láti lè jẹ́ kó yé wa ọ̀rọ̀ tá nàbí sọ́lá in ti jẹ́ iman in tó lé ní àádọ́rin olókorajọ tí ẹyọ kọ̀ọ̀kan sì tún pẹ̀ka fa'alaha qawlu la ilaha illallah èyí tó ga jù nínú ẹ̀ onígbólò la ilaha illallah tó jẹ́ pé tí ìyẹn bá ti wó gbogbo yòókù léwu gbogbo ẹ̀tọ́ tó tó pò ó èyí tó ga jù nínú tó kọ́kọ́ indicate iman òun náà ní gbólò la ilaha illallah àti sàlàyé ọ̀pọ̀rọ̀ lórí ìtumọ̀ la ilaha illallah wà àdínáà èyí tó sì tọ́rẹlẹ̀ jù tọ́rẹlẹ̀ nínú tí júwe pé èèyàn ní mánì imaqatul adha ani tariq tàbárí tó lè ṣe sùtá fọ́mọ̀lá kejì lójú ọ̀nà báyìí kàmùkú ń bẹ̀ pẹ̀lú àníyàn torí ìtọ́lọ́ ara ìmánì náà so tí ànábì bá lè sọ pé léyìí ń bẹ lára ìmánì kẹ́nìkan wá ń sọ pé ẹ̀ ṣe kádàánù bọ̀ sínú ìmánì kí wá ní nígbà náà ìbára pé kéèyàn ó mú sùtà kó lójú ọ̀nà fáwọn èèyàn ẹ̀yẹ́ kìíní kan wá sí máa halẹ̀ ṣé ká wá bójú kéèyàn ó jẹ́lẹ̀ àní ìmánì àbí kéèyàn wá lo jẹ̀lìbáàbù ṣé yẹn ní ìmánì à ń sọ ohun òní kéèyàn gbádùn wọ́n wọ sọ́ọ̀sì ṣé sọ́ọ̀sì ní ìmánì ṣé kìí ṣe ìmánì sọ́ọ̀ bí ìbá ṣe ìmánì nígbà náà ìbá lè sọ pé wa ìmọ̀ tọ́tò adà anitorit nínú imani ni kéèyàn ó mú tó lè kóṣù tábọ́ mọ́lá kejì kéèyàn ó mú kó lójú ànábì ní minal iman nínú imani ni ìwọ́n wá ń sọ wípé kádàrú gbọ̀n sí èṣe imani káṣọ èèyàn má gbálẹ̀ kìí ṣe imani kóbìnrin ó lo ní kọ́ọ̀bù kó bojú kìí ṣe imani kóbìnrin ó wọ aṣọ rẹ̀ kó balẹ̀ kó lo jẹlbáàbù kó lo gbogbo ẹ̀ pé kìí ṣe imani kí wàá ní imani tiẹ̀ bóun ṣe wà òun lè má borí òun lè má kírun wákàtí márùn dédé ṣùgbọ́n ní imani ju ti ẹni tó ń ṣe kiri lọ <laughs> kí ló fi ń wọ imani rẹ o àwọn tó ń pera wọn lóní mọ́ni àìmọye ẹlẹ́yà ti ń parọ́ ṣé ìyẹn wàá sọ di pé kò ní mọ́ni àìmọye ẹlẹ́yà tí wọ́n bú ọkọ ẹ̀ gbà yẹn ń kọ́ gbogbo ẹni ìyàwó ẹni náà ní wọ́n bú yẹn kò sí àti tọ́lọ́run ti dáyé náà nìyàwó èèyàn tí wọ́n bú yẹn àbúrò ni ojú ẹ̀ wòkòwòkò abẹ́ẹ̀kọ́ inú ẹ̀ ṣe normal le yo iyan to pe ko ni ma ni in to se lodun ko si le da omu yo yo fi tare <laughs> yo <laughs> so yo o dun o gege bi to se fun na se dun owo to ko ba si mo ke o bi o sa dun e yo o bi so akada yo si ninu pe ko ni ma si si ninu pe ko be akálàṣe tí nǹkan yẹn bá pọ̀ nínú ìṣesí ẹ̀ á máa sọ pé nǹkan yẹn ó máa dín mọ́nà ẹ̀ torí pé òun bu ọkọ rẹ̀ ṣùgbọ́n àní sọ́dí ni o àní sọ́dí kèfèrí wa walhayawu shu'batun min al-iman anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ní kẹrí kéèyàn ò ní tìjú ìtìjú tẹ́ rí òun anabi ò pléèsì òun síbi kankan anabi sọ yìí tó ga jù ọsọ ìtọrọ ẹlẹ jù ọkàn sọ wàlhàyàwó ṣọgbàtún nílẹ ìmá anabi ò pílíṣẹ síbi kankan anabi ò anabi ṣe ẹ rí tìjú a ìpín kan ló náà nínú ìmánì so ló fi jẹ́ pé téèyàn bá ní tìjú ìtìjú a sì kọ díyàn níbi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ àti gbọ́ káwa bá mi nídìí nǹkan báyìí mi ní ṣe àti gbọ́n wa àti ẹ̀wà kí a ń lé wa wọn a bá mi kí n máa forógùn lu àfà mi lẹ́nu kí n máa forógùn lu ọkọ mi lẹ́nu báyìí ah tíyàn bá ní tìjú nígbà wa ni àwa rojọ́ kalẹ̀ pé ọ̀dà bá lè yín ní ẹgbà wọn létí bó ní ṣe wá sọ pé mo gbà wọn létí ìtìjú kò ní jẹ́ kéèyàn ó lè ṣe àwọn ìwà tí ò dá ìtìjú a máa kọ díyàn níbi àwọn ìwà àwọn ìṣe tí èèyàn rò pé tí wọ́n bá bá mi ń díẹ̀ àbùkù ló jẹ́ sí fún ìtìjú òye jẹ́ èèyàn jalè ìtìjú èlejékè èèyàn jalè toríkọ́ mọ̀ wò pé bá bá wá ká mi mọ́bẹ̀ kí nìkan ti mọ̀ wọ́n kọ́nà wọ́n látó rẹ̀ kí kó ṣàrùn wa wàlhayáwó minal iman kéèyàn ní ìtìjú nínú iman nínú àmì lówà wa arkanu sitta orígun iman mẹ́fà náà ni ó pín sí an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa bil qadar khayrihi wa sharrihi gẹ́gẹ́ bí al bó ṣe lórígun márùn-ún imani ó ní orígun mẹ́fà so wa dalilu ala hadhihi al-arkanu sitta qawluhu ta'ala ẹ̀rí lérí àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí òní tọ́lọ̀ sọ́nà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitanir rajim laysa al-birru an tuwallu wujuhakum qibala al-mashriq wal-maghrib walakinna al-birra man amana billahi wal yawmil akhir wal malaika wal kọ̀ mọ́ mọ́tò pé kò sí nínú iṣẹ́ kọ̀ mọ́ níṣẹ́ olóore an tuwallu wujuhakum qibala al-mashriq wal-maghrib kẹ́ẹ̀ dojú kọ ibùyó oòrùn àbí ibùwọ̀ oòrùn lẹ́ni tó ń kírun kò mọ́ níṣẹ́ olóore o walakin na libirọ ṣùgbọ́n tán pè ní iṣẹ́ olóore mọ̀ni amana billa ẹni tó gbọ́lọ́gbọ́ waliyomil akhir àtijọ́ kan walmalaika onígbàgbọ́ náà malaika walkitab onígbàgbọ́ gbogbo tíra ẹ̀rì pé wọ́n mú wà kìtàbù àwọn wà ní mufrat wọn ò tó kó wà kutub ṣùgbọ́n alifu alam tó ti wà ń bẹ̀ yẹn yufidul umum àti gbogbo tíra àtọ́lọ́wọ́n fi ránṣẹ́ wan nabiyyin ó sì nígbàgbọ́ nínú gbogbo àwọn òjíṣẹ́ wà dalilul qadar qawlu ta'ala ẹ̀rí lórí ti kádàrá ọlọ́ni inna kulla shay'in khalaqnahu bi qadari gbogbo nǹkan pátápátá a pẹ̀lú èbùbù ni kò sí nǹkan ọlọ́run pé bùbù rẹ̀ níjọ́ tá a dà ọ̀rọ̀ nígbà tó kúrò mẹ́ni ní tí ó ṣe ọ́ ni ní tí wọ́n náà ó ṣe ni ní tí tọ́ jẹ rè ní tí ó jẹ ọ́ rè bí kọ́dà rè ọlọ́run ti pè wọ́n gbogbo ẹ̀ tó bá di ìdánilẹ́kọ̀ọ́ èyí tí ń bọ̀ a ṣe àwọn ìfọ́síwẹ́wẹ́ lórí al-martabatu yìí ju bí a ti ṣàlàyé lọ نسأل الله سبحانه وتعالى أن يسدد خطانا وأن يرزقنا الهداية وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك